fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹnurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tó jẹ́ ẹ̀ka láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bmaa ti áfíríkà nípa oore ọ̀fẹ́ ọlọ́run tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn ní nàìjíríà mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà sí àkókò ọ̀rọ̀ ìyè lónìí yìí mo gbàgbọ́ bẹ́ẹ̀ ni mo sì gbàdúrà wípé níbikíbi tí a gbé wà lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wa wípé ọlọ́run yóò fi àánú bá wa pàdé nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ tí a máa gbọ́ yìí gẹ́gẹ́ bí ọlọ́run tì mí ṣe ń ṣe kí a tó wọnú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ lónìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyàwó agbẹ́yìn ga a ṣe yín lọ́ba torí wípé ẹ̀yin nìkan ṣoṣo ni ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ yín fún àánú àtòrí ọ̀fẹ́ tẹ́ fi gbà wá là àti pàápàá tẹ́ fi dá wa sí èyí tẹ́ fi lè fún wa ní àǹfààní láti lè máa gbọ́ ọ̀rọ̀ yín bí irú àkókò bí eléyìí a gbé yín ga ọlọ́run gba ọpẹ́ wa já ń lọ sínú ọ̀rọ̀ yín lórúkọ jésù ẹ̀ máa fàánú yín bá wa lọ ẹ jẹ́ ká rí ipasẹ̀ ìbùkún ọ̀rọ̀ yín nínú ayé wa ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí gbogbo pátápátá àti olùsọ àti olùgbọ́ ká jẹ́ alábùkún fún ká sì máa fi ògo fún orúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa àmín mo fẹ́ kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí àkókò ọ̀rọ̀ yìí lónìí yìí la máa wa sọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí tí mo pè ní ìdáláre nípa orí ọ̀fẹ́ ìdáláre nípa orí ọ̀fẹ́ èyí tí àwọn eléyìnbó ń pè ní justification through faith justification through faith ìdáláre nípa orí ọ̀fẹ́ a jẹ́ ká ṣe bèlè wá sínú ìwé róòmù orí kẹta ìwé róòmù orí kẹta a máa wo ẹsẹ̀ ìkẹta lé ní ogún sí ẹsẹ̀ ìkẹrin lé ní ogún ìwé róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin lé ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé ó ní gbogbo ènìyàn gbogbo ènìyàn ni ó sà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo ọlọ́run àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore-ọ̀fẹ́ nípa oore-ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù. Ẹ ké hallelujah. Ibi tí a kà fún wa yìí nínú ìwé Róòmù orí kẹta. Ẹ rí i pé Paul Apostoli láti ẹsẹ̀ láti orí kìíní ìwé ìwé Róòmù ni ó ti ń jẹ́ kí àwọn èèyàn mọ ọ̀nà tí ènìyàn fi lè di ẹni ìgbàlà ó sọ ní orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé ìrere òun ni agbára ọlọ́run láti yí ọkàn padà láti yí ayé padà pé àdìbá ṣe júù o tàbí àwọn tí kìí ṣe ẹ̀yà júù níbi tí a kà yìí ẹ̀rí ó ní gbogbo ènìyàn ni ó ṣáà ti ṣẹ̀ tí ó sì ti ṣe kíni o tí ó ti kùnà ògo ọlọ́run níbí yìí ni Paul apostoli ló ń sọ wípé gbogbo èèyàn nípasẹ̀ Ádámù ló ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó sì ti kùnà àgbékalẹ̀ òdodo ti Ọlọ́run ṣùgbọ́n ohun tí a wá ń rí ní báyìí ni wípé kò kàn dúró nínú ìròyìn ìbànújẹ́ yẹn nìkan lóòótọ́ ni Ádámù ti ṣẹ̀ ṣùgbọ́n Ádámù kejì tí í ṣe Jésù Kristi ó ti mú oore ọ̀fẹ́ wá ẹnikẹ́ni tó bá sì gba oore ọ̀fẹ́ yìí òun ni yóò ní nǹkan tí a ń pè ní ìdáláre kí wá nìkan tá à ń pè ní ìdáláre gan kí ni ìtumọ̀ ìdáláre ìdáláre ni ọ̀rọ̀ tó dàbí ohun tí adájọ́ tó sọ ní ilé ẹjọ́ nígbà tó ti ṣe àgbéyẹ̀wò ẹjọ́ tàbí ọ̀ràn tí wọ́n gbé wá sí iwájú rẹ̀ ẹ ó sì ti ṣàkíyèsí gbogbo àwọn ẹ̀rí ó sì ṣàkíyèsí olùpè ẹjọ́ àti olùjẹ́jọ́ ẹ̀rí ohun tí mo fẹ́ mú jáde òun ni wípé tá a bá sọ nípa onídàájọ́ tó sì jẹ́ tó sì jẹ́ olùgbẹ̀jọ́ òun náà ni Jésù Kristi ẹni tó yẹ pé ó kú tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ lórí igi àgbélébó lórí òkè Calvary fún ìmúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ ènìyàn ẹnikẹ́ni tó bá wá gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ òun náà ló dúró níwájú adájọ́ àti ẹni tí a lè pè ní ta lè pè ní agbẹjọ́rò agbẹjọ́rò ti sanwó ẹ̀ ó ti sanwó ó ti san gbogbo òun náà ló agbẹjọ́rò yìí òun náà ló ta ẹ̀gẹ́ ẹ̀ sílẹ̀ fún ẹni tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tó ń fi sùn níwájú ọlọ́run tí èṣù tó ń fi sùn níwájú ọlọ́run jésù kristi òun ni agbẹjọ́rò gbogbo ọ̀ràn ènìyàn òun ni agbẹjọ́rò tó jẹ́ pé ó ti ó ti ó ti fi ẹ̀gẹ́ ẹ̀ ó ti sanwó ìdíyelé ìdíyelé yẹn òun náà ni ó jẹ́ ìdá òun náà ló jẹ́ ìdáǹdè èyí tí ẹ̀ ń pè yìnbó ń pè ní redemption òun ló dá ẹlẹ́ṣẹ̀ ní ìdè kúrò lọ́wọ́ alágbára lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ sátánì tó yẹ kó di ènìyàn mú so ìdáǹdè yìí àbí ìdáláre yìí ó túmọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣẹ láti ilé ẹjọ́ èyí tó jẹ́ pé láti ilé ẹjọ́ ọlọ́run tó jẹ́ pé tí bá ti lè tú èèyàn sẹ́yìn tí èèyàn bá ti lè gba ìdáláre kúrò nú ìdálábi irú èèyàn bẹ́ẹ̀ ó ní ó di ẹni tí a tú sílẹ̀ pátápátá tí kò jẹ̀bi ẹ̀ṣẹ̀ mọ́ tí a kò lè fi ẹ̀sùn kàn mọ́ nípa ẹ̀ṣẹ̀ ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi ǹjẹ́ ìwọ fẹ́ bọ́ o fẹ́ gba ìdáláre lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nípasẹ̀ orí ọ̀fẹ́ torí pé àwọn Júù wọ́n rò pé nípa ọ̀sẹ̀ òfin làwọn lè gba ìdáláre lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àbí níwájú Ọlọ́run àwọn tí à ń pè ní àwọn tí kì í ṣe ẹ̀yà Júù tí wọ́n jẹ́bi kèfèrí àwọn tọ òrìṣà lẹ́yìn wọ́n wọ́n tẹ̀lé oríṣiríṣi òrìṣà láti lè jẹ́ ọ̀nà sí ìdáláre kúrò nínú lábẹ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run wọ́n fẹ́ ní ìsopọ̀ pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n nípasẹ̀ àwọn òrìṣà eléyìí sì jẹ́ ìkùnà torí wípé jésù kristi òun nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò yẹ lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ jésù kristi yìí òun nìkan ló sọ eléyìí ẹ̀sìn ò sọ ẹnìkankan nú ẹ̀sìn àbí ẹlẹ́sìn kò lè sọ jésù kristi nìkan ló ṣe ìlérí yìí wípé ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú ó ní yóò ṣe kíni ó ní yóò yè ìyẹn túmọ̀ sí wípé ọ̀nà kan tá a fi lè ní ìdáláre àbí ìbálàjà láàrin ènìyàn àtọlọ́run òun ni òun ni jésù kristi èyí tó ń ṣe orí ọ̀fẹ́ ọlọ́run ẹni tó yẹ pé òun ló wá tó sì sanwó ìdílé tó fi ẹ̀jẹ̀ rẹ̀ fi rúbọ lórí igi àgbélébù àwọn tí kò gba nǹkan kan gbọ́ tá à ń pè ní atheist tí wọn ò tiẹ̀ gbàgbọ́ ní òrìṣà tí wọn gbàgbọ́ ní ọlọ́run ṣùgbọ́n ní ọ̀nà kan wọ́n gbàgbọ́ ní ara wọn wọ́n gbàgbọ́ pé àwọn ni ọlọ́run ara wọn ó lè gbára ẹ̀là nípasẹ̀ òdodo nípasẹ̀ iṣẹ́ rere tó lè máa ṣe torí wọ́n ń lérò ọ̀pọ̀lọpọ̀ wọ́n lérò wípé táwọn bá ti ṣe eré àwọn lè dé ọ̀dọ̀ ọlọ́run nípasẹ̀ iṣẹ́ eré wọn yẹn wípé àwọn ò lẹ́bi àwọn ò jẹ̀bi gbogbo èèyàn bíbélì wípé nínú ìwé rómù orí kẹta yẹn ẹsẹ̀ kẹtàlélógún yẹn wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run bó o fẹ́ bó o kọ̀ mo fẹ́ kó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ torí pé òun dá ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n o jẹ́ ẹlẹ́ṣẹ̀ torí pé o jogún ẹ̀ṣẹ̀ ni èmi àti ẹ jogún ẹ̀ṣẹ̀ ni láti ọ̀dọ̀ bàbá lọ́tọ̀dọ̀ ádámù ọkùnrin àkọ́kọ́ tí ọlọ́run dá ó ṣubú náà gba ídẹ́nì ó ṣe àìgbọràn sí òfin ọlọ́run kò pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ eléyìí sì mú ó sì mú ìjìyà ẹ̀ṣẹ̀ wọnú ayé ẹ̀ òun ló fi jẹ́ kí ènìyàn kó máa dẹni tó ń kú ó jẹ́ kí ènìyàn kó di ẹni ìyapa pẹ̀lú ọlọ́run ayapa kò lọ́dọ̀ ọlọ́run akẹ̀yìn ọlọ́run ajogún ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ ádámù ṣùgbọ́n ìròyìn ayọ̀ náà nìyí fún èmi àti ìwọ wípé jésù kristi òun ni ádámù kejì èyí tó yẹ pé ó gbà wá lọ́wọ́ tó gba tó tó tó mú ìdáǹdè wá nípasẹ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nípasẹ̀ ikú àti àjíǹde rẹ̀ ó sì ó sì ó sì ti ṣe eléyìí kò sí ohunkóhun tẹ́nìkan kan lè ṣe lé lórí mọ́ ohun kan tí o nílò láti ṣe ni wípé kí o gba ìdáǹdè yìí nípasẹ̀ orí ọ̀fẹ́ èyí tí a fi fún ọ lónìí torí pé lónìí yìí tí o bá gba iṣẹ́ orí ọ̀fẹ́ yìí ọ̀la ó lè pẹ́ jù tó bá pagídé sínú ẹ̀ṣẹ̀ rẹ ọ̀run àpáàdì ló ń lọ o bíbélì wípé a ti fi fún gbogbo a ti fi lélẹ̀ fún gbogbo ìran ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí ìdájọ́ ni ó jẹ́ ohun tó léwu tó o bá gba Jésù Kristi lónìí gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ nítorí wípé ó ti fi oore ọ̀fẹ́ nípa ìdáláre yìí ó ti filẹ̀ ó wà fún èmi àti ọ lónìí ohun tí o sì gbọdọ̀ ṣe náà ni wípé kó mọra ẹ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ èmi rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ mo sì fi ayé mi fún Jésù Kristi ó sì gbà mí ó fún mi ní ọkàn titun ó fún mi ní orúkọ titun ó fún mi ní ipò titun ní ọ̀dọ̀ Jésù Kristi ìwọ náà lè ní orúkọ titun ìwọ náà lè ní ipò titun nínú Kristi Jésù tí o bá lè gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà lé lónìí tó o gbẹ́kẹ̀lé iṣẹ́ òfin àbí òdodo ara rẹ tí o gbẹ́kẹ̀lé wípé iṣẹ́ rere tó o lè ṣe òun ló lè fún ọ ní ipò òun ló lè mú ọ dé ọ̀dọ̀ ọlọ́run àbí o tẹ̀ ń sọ wípé ọ̀run nìkan ló mẹni tó máa là mo fẹ́ kó o mọ̀ wípé eléyìí ìṣìnà ni ìkùnà sí ní pẹ̀lú mo fẹ́ kó o mọ̀ wípé jésù kristi òun nìkan ṣó ní ọ̀nà òtítọ́ àti iyì nípasẹ̀ iṣẹ́ tó ṣe lórí igi àgbélébó èyí tí à ń pè ní orí ọ̀fẹ́ inú ẹ̀ lónìkan ló fi lè rí ìdáláre ló lè rí ìdáláre láfi lè dá ọ láre pátápátá tí ẹnikẹ́ni ò sì lè dá ọ lẹ́bi mọ́ bíbélì wípé iye àwọn tí tó tó tó tó nínú iye àwọn tó gba ọlọ́run tó gba kristi jésù àwọn ní iye wọn náà ni à ń pè ní ọmọ ọlọ́run iye àwọn táǹtọ́ ọmọ ọlọ́run ṣamọ̀nà iye wọn náà ni à ń pè ní ọmọ ọlọ́run ẹ̀mí ọlọ́run lè máa ṣamọ̀nà lónìí ó lè darí lónìí nígbà tó bá fi ayé ẹ̀ fún jésù kristi àsìkò orí ọ̀fẹ́ náà ni má gbà á má gbà á sọnù má gbà á sọnù má kàn gbọ́ ní àgbọ́nù ṣùgbọ́n mo fẹ́ kó gbà á kó ronú sí i kó o mọ̀ wípé àkọ́kọ́ ní pé o láti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o ò sì lè o ò lè gba o ò lè gba ara rẹ là èkejì ni wípé o ní láti gbàgbọ́ wípé Jésù Kristi kú ó sì jíǹde ní ọjọ́ kẹta fún ẹ̀ṣẹ̀ rẹ pé ó sì jíǹde láti fún ọ ní ìyè ìkẹta ni wípé kí o fi ẹnu ẹ jẹ́wọ́ wípé kí Jésù Kristi yẹn kó máa bọ̀ ní ọkàn àyà rẹ kó di Olúwa àti olùgbàlà rẹ o sì lè ṣe bẹ́ẹ̀ lónìí o lè ṣe bẹ́ẹ̀ ní wákàtí yìí tó bá lè ṣe bẹ́ẹ̀ ní wákàtí yìí tó bá lè ṣe bẹ́ẹ̀ ní àkókò yìí tó tẹrí ọkàn rẹ ba tó rí ara ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ kì í ṣe pé kó máa kó rí ara ẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran aláwọ̀ tó bá lè sọ pé Jésù Kristi sọ mi pé Jésù Kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi mo ké pè ọ́ máa bọ̀ ní ọkàn àyà mi mo gbàgbọ́ wípé ìwọ lẹni tó kú fún mi lórí àga àgbélébùú torí pé o ta ẹ̀jẹ̀ rẹ sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ mi mo gbà wípé ẹ̀jẹ̀ rẹ ti ó lè mú ẹ̀ṣẹ̀ mi kúrò torí náà máa bọ̀ ní ọkàn àyà mi di olúwa àti olùgbàlà mi mo dúpẹ́ torí pé ti kọ orúkọ mi sínú ìwé ìyè ògo ni fún orúkọ yín ní orúkọ jésù kristi olúwa wa àmín tó bá ti lè sọ eléyìí mo fẹ́ kó mọ̀ wípé ògbésẹ̀ pàtàkì ló gbé yìí ọ̀run sì kọ sílẹ̀ wípé lónìí o fi ayé fún jésù kristi o sì di ọmọ ọlọ́run mo fẹ́ gbà ọ́ níyànjú o lè wá ìjọ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ti ń gbàdúrà tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti ń gbàdúrà ní agbègbè tó wà láti lọ darapọ̀ pẹ̀lú wọn sọ fún ìránṣẹ́ ọlọ́run tó wà níbẹ̀ pípọ̀ fàyè fún jésù kristi lónìí ọjọ́ kan kẹtàdínníọgbọ̀n oṣù kejì ọdún two thousand twenty four tí ìwọ bá ń fẹ́ ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù á tún máa pàdé ẹ ká gbàdúrà àjíǹde àti ìyá lọ́wọ́ nítorí pẹ̀lú ọ̀rọ̀ ta ti gbọ́ lónìí ẹ jẹ́ kó ṣoṣo ní ọkàn wọn gbogbo etí tó ti gbọ́ kádà lábòkun fún orúkọ yín kó dà yín lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jésù lolúwa. Ó dàbọ̀.